كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على زوج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أبا أنو òǹgbífọ́ rẹ̀ تونسي rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó gbà sọ̀rọ̀ fún wa wípé majtama'a qawmun fi bayti min buyutillah yatluna kitaballah subhanahu wa ta'ala wa yatadarrasunahu baynahum illa نزلت wa الملائكة arrahma wa hafatuhum الملائكة wàzákàràhùnmùlọ́hù fíìmà ìndẹ̀hù nínú ẹgbàwá ọ̀rọ̀ tí imaamu ahmed bin hanbal imaamu sunna rahimahullah rahmatan wasi'a imaamu muslim rahimahullah rahmatan wasi'a tirmizi àti ibn majah rahimahumullah ajma'in tó sọ tó gbà wá tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé àwọn èèyàn wọn ní kóra wọn jọ papọ̀ sínú ilé ọba adẹ́dà ilé kan nínú àwọn ilé ọba adẹ́dà torí ọlá tí ń bẹ fún masajid Allah subhanahu wa ta'ala ó pè ní ilé òun ibi tí ẹ̀dá ti ń ṣe ìtọ́lọ́lá jùlọ nínú iṣẹ́ kí ni ìfi orí balẹ̀ irun torí ojíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ní asọ́láàtú khairul mawdi'i ìtọ́ dáa jù níṣẹ́ téèyàn máa ṣe láyé téèyàn fi jèrè onírun kíkí ló fi jẹ́ wípé kò sí ọ̀kan nínú àwọn ànábì ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó ránṣẹ́ àyàfi pé kí wọ́n pàṣẹ ẹ̀rùn ni Allah subhanahu wa ta'ala nígbà ó ń júwe nínú tírà rẹ̀ ó ń dákun àwọn ànábì rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan léjèèjì ó ń dákun wọn ó ń sọ àpọ́nlé tó fún wọn ó yìn wọ́n àmọ́ ìdí tó fi yìn wọ́n yìí ìgbà tí Allah subhanahu wa ta'ala wá fẹ́ ká mọ ìdí tó ń fi yìn wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá báyìí ó wá mú mọ̀kálàfà wá mafhumul mọ̀kálàfà ntí ọ̀yapa sí ntí wọ́n ń ṣe tọ́jẹ́ yí pé ìyapa síhun ntí wọ́n ń ṣe táwọn èèyàn yapa síhun òní sábàbí orí burúkú tí wọn ò fi ní gboríyìn lọ́ba àwọn adẹ́dàá Allah subhanahu wa ta'ala kí ló Allah sọ ó ní mi khalafa min ba'dihim khalfun khalfun àwọn paruparu èèyàn nínú ẹ̀dá khalafa wọ́n wá dé lẹ́yìn àwọn ẹni rẹ̀ tí òun ọba adẹ́dà ti ń ròyìn kí ni wọ́n fi jẹ́ pàrùpàrù tí Allah subhanahu wa ta'ala fi yapa sọ pé wọ́n yapa sí táwọn ẹni rẹ̀ ń ṣe kí ni tí àwọn ẹni rẹ̀ ń ṣe tí Allah subhanahu wa ta'ala ti ń fi yìn wọ́n báyìí wọ́n láwọn pàrùpàrù yìí àdọ́rù sọ́láàtà wọ́n máa ń fi òun rárẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni àwọn ni retí Allah subhanahu wa ta'ala tó ń dákọ tó yìn wọ́n yìí kí ni wọ́n máa ń ṣe wọ́n yìí fi ìrún ra rẹ̀ torí Allah subhanahu wa ta'ala ó ń sọ fún alẹ́tẹ̀nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wípé awwalu ma yuhasibu bihi al-abdu yawma al-qiyamah as nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀ nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ ó ní irun tó bá ti yanjú àwòrán rẹ̀ irun rẹ̀ ranjú o sulihalahu sáàírù amẹ́lìhì gbogbo sẹ́ẹ̀rẹ̀ yòókù tó bá gbé wá gbangba jọ́ gbéǹde alkiyama á bá túnṣe débi pé òjíṣẹ́ lọ́sọ̀lá ara sọ́lá sọ pé tá a bá wọ ọ̀ràn àyàn tí ó tẹ̀wọ̀n tó ẹ̀jẹ̀ á wọ àwọn nàwáfìlù rẹ̀ ló fi jẹ́ wípé bá a ṣe mú ọ̀ranyàn lọ́kùnkúndùn a gbọ́dọ̀ fi àwọn nàwáfìl náà a gbọ́dọ̀ fi ṣeré òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam wá sọ pé ẹnikẹ́ni tí yẹn bá dàrúnú rẹ̀ lù láyà kò sí tó gbé wá gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ láwọn afáàmà fi sọ pé ọlọ́wọ́n ọ̀fẹ́ràn ẹnìkan àfi kí àfẹ́ tí ń ṣe àsàlátù fún bàbá Fatima ó ní ó rèrè jẹ bọ́dà làákìrà irun ìṣe tíyàn fi ṣeré torí Allah subhanahu wa ta'ala wá sọ wípé torí báwọn èèyàn mú irun níbi ò ṣe yẹ ìwọ̀n òun lọ́kùnkúndùn wọn ò kí sásìkò wọn ò bìkítà lórí rẹ̀ wọn ò kí bó ṣe yẹ kí wọ́n kí kí ló ń fà tí wọ́n máa fi ń ṣe léyìí allah subhanahu wa ta'ala ni wattabi'u shahawat wọ́n tẹ̀lé fẹ́nu wọ́n tẹ̀lé fẹ́nu látara eléyìí kí ẹ ní allah subhanahu wa ta'ala ni ó jẹ́ ẹ̀san fún wọn èrè ń jẹ wọn bẹ̀ gbogbo tí wọ́n gbélé ayé ṣe kí ni wọ́n fi kólérè ní gbangba ọjọ́ ìgbìndà allah subhanahu wa ta'ala ni fasayalqawna ghayya á sì lé ayé wọn lápárùtù tí ó fi jẹ́ pé kò sí tí ó tọ́ sí wọn jẹ́ ọ̀gbìn dàlkìámà àfi náà gàyà subhanallah. Allah subhanahu wa ta'ala torí pé iṣẹ́ yìí òun ló lọ́lá jù nínú iṣẹ́ ibi tá a ti ń ṣe ó pè ní ilé rẹ̀ èyí tó lọ́lá jù ń bẹ tó pé kò síbi tèrò tí máa pé láti ṣe oníbò kaaba Baytullahi al-Haram fi Makka ètò tún tẹ̀lé ó ní Masjid Nabawi mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó wà ní Madina ètò tún tẹ̀lé ó ní Masjid al-Aqsa kọ́láhùn ọba Allah subhanahu wa ta'ala kọ́ bá a gbà lọ́wọ́ àwọn alábòsí kọ́ dá padà fún wa. Allah òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé ọ̀kan nínú èyíkéyìí nínú ilé ọba adẹ́dà táwọn èèyàn bá ti jókòó yatluna kitab Allah wọ́n ń ka tírà ọba adẹ́dà alukurani karim kìí ṣe pé wọ́n ń ka nìkan wa yatadarasunahu bainahum wọ́n ń wá ìmọ̀ lórí rẹ̀ àlékún mà bí wọ́n ó ṣe nítọ̀sọ́nà tí wọ́n fi ní yapa sí ti ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala pẹ̀lú tíra tí wọ́n bá ti ń ṣe léyìí illa nazalat alayhim malaika àwọn màláìkà wọ́n sọ̀kalẹ̀ kìí ṣe torí nǹkan mi ni wọ́n fi sọ̀kalẹ̀ torí tiwọn ni wa ghashiyatuhum rahma ìkẹ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò dàbò wọ́n wa haffathumul malaika àwọn màláìka ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n sọ̀kalẹ̀ yìí wọ́n ṣe gàgà bò òjíṣẹ́ sallallahu alaihi sọ yìí pé wa dhakarahumullahu fima indahu Allah subhanahu wa ta'ala yóò wá ṣèrántí wọn ní rere lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́mù bá wọ́n sáà rántí wá sí rere ló fi jẹ́ pé ọ̀kan nínú nǹkan tó pàtàkì jù téèyàn máa gbọ́dọ̀ máa lò ní gbogbo ìgbà láti fi jẹ́ pé kó má ṣìnà ó ní tilawatu kitabillah subhanahu wa ta'ala ìmá tọ́tíra ọba adẹ́dà alukọ́ránì karim ìmá ha sórí ìmá wàtúmọ̀ rẹ̀ ìmá ronú jinlẹ̀ sórí àwọn àtúmọ̀ yìí ìmá mú lò responsibility ìwọ̀ pàtàkì tí Quran tó ní lórí wa ni kí wọ́n á lè san wọ̀nyí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní al-Quran shafi'un mushafa' agbẹjọ́rò ni kì í kẹ̀rẹ̀ nídìí ìgbẹjọ́rò fẹ́dà wàmáhìl musaddaq tó bá ń sọ̀rọ̀ bó ṣe rí ní ṣe ń là á mọ́lẹ̀ kọ̀rẹ́ nìkan ṣẹ́ man ja'alahu amamahu ẹni tó bá gbé síwájú wípé kí ló tún wí o kóun máa fi tẹ̀lé kóun má bàa ṣìnà qadahu ilal janna alukuraanu ọtọsọnà yóò ṣíwájú rẹ̀ yóò tọsọnà wọnú alijanna kọlọmọsá ṣe bẹ́ẹ̀ fún wa. wa man ja'alahu wara'a ẹni tó bá gbé jù sẹ́yìn ah, ó jákùn wọ́n wòye pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù fóun jàre kó wọn firi saaqahu ilan nar waliyadu billah àkọ́bẹ́kọ́ rasulullah sallallahu alayhi wa sallam ó ti lọ́pọ̀npọ̀n wọnú lẹ́yìn kọba adẹ́dà ọ̀yà àyàrú bẹ́ẹ̀. hudallah subhanahu wa ta'ala ìtọ́sọ́nà ọba adẹ́dà oní alukóraní kiri kò sí bá a ṣe lè tò ìgbésí ayé tí ì bá a ṣe pé a wá ìtọ́sọ́nà látinú Qur'an kò sí bá a ṣe lè gbọ́ Qur'an yìí àyàfi ká gbọ́ sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam yìí àwa lè gbọ́ sunna rẹ̀ yìí àyàfi ká wo bó o làwọn ẹni ìṣíwájú àwọn sàbẹ radiyallahu anhu àtàwọn tẹ́tù tẹ̀lé wọn nípele kẹta bó ni wọ́n ṣe lò. à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ìṣesí tó jẹ́ wípé ó burú Allah subhanahu wa ta'ala ó júwe rẹ̀ pé ọ̀nà àna ọ̀nà burúkú ni tí ó kíyàn rìn kíni lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa tán wípé la taqtulu awladakum khashyatan imlaq ẹ má pa àwọn ọmọ yín your offspring torí pé ń páyé òṣì torí pé kíni nahanu narzukukum wa iyyakum àwa là ń pèsè fún wọn látinú ló ti bẹ̀rẹ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ ó dẹ̀jẹ̀ kíkí látẹ̀jẹ̀ kíkí ó di bá a ṣe ẹran ó ń di tí oríṣiríṣi oríkè ń yọ láti bẹ̀ Allah subhanahu wa ta'ala ní gbogbo stages ti ń pass through yìí kò sí òun ló ń pèsè fún tó wá dé ipò tí Allah subhanahu wa ta'ala wa rán màláíkà wá kọ́sọ̀gbà tí ó lò láyé irú ẹni tí ó jẹ́ kí ni pèsè rẹ̀ àtìgbà tí ó padà wá jábọ̀ fọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí ọ̀dọ̀ òun ló ti wá Allah subhanahu wa ta'ala but Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká lo asbab àwọn ojúpọ̀nà kan ló fi jẹ́ pé ìtẹ̀yàn ń ṣe níṣẹ́ kò kò túmọ̀ sí pé ní ọ̀la àréyàn omi ní pọ́ntà ọ̀la aréyàn tó wà nílé epo ọ̀rọ̀ rẹ̀ yẹjú torí pé kí ni Allahu yabsitu rizqa liman yasha wa yaqdir Allah subhanahu wa ta'ala oní máa da ìkẹ́ rẹ̀ fún ẹni tó bá wù onídẹ̀ẹ́ máa kákò tó ń túmọ̀ sí pé ọ̀nà rẹ̀ látẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi ń sọ wípé inna rahul qudus jibril alayhi salam nafatha fi ru'i ó mi sí mi lọ́kàn ẹ̀yin ò ní pé ó sọ̀kalẹ̀ fún mi ní wáyò anna nafsa lan tamuta hatta stakmila ajala ẹ̀mí kan ò ní jáde láyé àyàfi tí ọjọ́ tá a fún tó bá pé wastaiba rizqa. tó wá lo gbogbo òpèsè tọ́lọ́run ọba kọ fún tó lò àríyàn kò ì jáde láyé kò lè rìn mọ́ àsìkò tí ọba adẹ́dà ni yóò rìn tí ó rìn dé ti tán àsìkò rẹ̀ ò dẹ̀ tí ì tán kò lè rìn mọ́ omi ò lè sọ̀rọ̀ mọ́ òǹdíwọ̀n ọ̀rọ̀ adẹ́dà kọ ti tán but ọjọ́ rẹ̀ ò tí ì kò ní lè san kankan mọ́ ni àwọn afáà máa fi ń kí a lọ pé àsìkò tá a ní fáwọn nǹkan wọ̀nyí tó ìjẹ́ pépé yìí ká lò fún kíni ká lò fún àti fi wojú rẹ ọba adẹ́dá nìkan torí pé àsìkò lè dé kọ́mọ̀ wúlò mọ́ àsìkò tí ó lọ lè jábọ̀ kò sí mọ́ ṣùgbọ́n àsìkò tí ó lò tí ó lò tí ó fi jẹ́ kí àsìkò wọn wúlò fún tí ó fi jábọ̀ rẹ lọ́dọ̀ ọba adẹ́dá kò ní sí mọ́ omi lè jọ pọlọ ni nípìnlẹ̀ á àpọlọ rẹ̀ mú bí abẹ́fẹ́lẹ́ kí a má sọ̀rọ̀ ni ara àwọn èèyàn ọpọlọ wọn mú débi pé àwọn méjì ń jà ọkọjá nílùú yẹn ni wọ́n sọ̀rọ̀ síra wọn títí tó edìjà ó fi dọ̀rọ̀ ẹjọ́ òun ò gbédè yẹn òun kọjá lọ ni àwọn méjèèjì wọn ń sọ pé òun lẹlẹ́rìí àwọn kò dẹ̀ gbédè adájọ́ wọn wò pé bó ló ṣe fẹ́ sọ̀rọ̀ gbogbo ń tẹ́ni àkọ́kọ́ sọ tó fi di pé dìjà ó dẹ̀ kó lẹ̀ exactly bó ṣe sọ tẹ́ni ẹ̀kejì náà ó kó lẹ̀ exactly bó ṣe sọ minkowatil hips ní bí ntọ́lọ́ Allah subhanahu wa ta'ala tó fún un níbi kí kíni níbi kí ọpọlọ jíwá kó mú Allah ẹni báyìí kọ̀nà ọba adẹ́dà ní nǹkan kan pé tí ò bá lò fún tí ọba adẹ́dà ń fẹ́ àsìkò tó kò ṣiṣẹ́ mọ́ bírèèni yẹn ti ó ti kó ń bẹ̀ kò lè fi ṣe nǹkan kan mọ́ nǹkan kan ó wá di bí ìgbà tó yẹ pé kọ̀mọ́ntì ń sọ mọ́ kò lè rántí nǹkan kan mọ́ ọwọ́ ọba adẹ́dà ló gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni nínú àwọn ọ̀rọ̀ ọba adẹ́dà ni tó jẹ́ wípé a lè lò ní wọ́sílẹ̀ mìíràn wọ́sáìlì ẹlòmí ò lè jọ pọ̀ lọ àtàrà rẹ̀ lọ́lọ́ Allah subhanahu wa ta'ala fún jẹ́rẹ̀ sí ẹlòmí ò ṣe ọwọ́ ẹlòmí lè ṣe pé ọ̀rọ̀ sísọ bámbámbámbámbám lọ tó jẹ́ pé kí ni gbogbo ẹlẹ́dẹ́ ó ṣèṣirò lé lórí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé tá a bá ti mọ léyìí wípé ẹ̀dá kan ò ní kúrò láyé àyàfi tí ọjọ́ rẹ̀ bá pé tí ìpèsè rẹ̀ náà bá tán o fattakulọ ká máa ọba adẹ́dà ala subhanahu wa ta'ala èyí ò ní wípé gbogbo ń tá gbogbo ń tá gbogbo òròrí wa kọ́ máa dálé pé à ń páyà rẹ̀ ọ wà o ọ wà lókè ó máa ń tàn ro ọgbọ́n ń tẹ́lẹ̀ ẹ̀rí ọkàn bá ti ń jẹ́dà lórí eléyìí ní gbogbo ìgbà yóò bara rẹ̀ níwọ̀ yóò ṣọ́ra fún ìròkìrò ìsọkúsọ àti ṣekúṣe torí pé kí ni Allah subhanahu wa ta'ala sọ yìí pé gbogbo ẹ̀dá ń padà bọ̀ wá bá ń wá jábọ̀ bó ṣe lòdù ara àwọn èèyàn gbogbo ọjọ́ tí wọ́n lò láyé ó fẹ́ mọ́jú ogójì ọjọ́ lọ ogójì ọdún lọ wọ́n dẹ̀ lò ó nílò tó jẹ́ wípé látìgbà tí wọ́n ti tán in tí wọ́n ṣe é lẹ̀ ó ìjẹ́ tọ̀sọ́nà fọmọ ẹ̀dá. a dẹ̀ ráwọn èèyàn wọ́n kọjá ọgọ́rùn-ún ọdún láyé bí ìgbà tí wọn ò lólé ayé yìí látara pé kí ni wọn ò fi ṣe nǹkan kan tó wúlò àfi kí ni àfi òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé fa inna Allah la yanalu ma indahu illa bi ta'atihi èyàn ò ní rí n tí Allah subhanahu wa ta'ala tó mú tó palẹ́sẹ̀ fún wa a ní rí mú ọ àyàfi pẹ̀lú títẹ̀ lófin rẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni tá à bá ń lé nǹkan ọwọ́ wa ó tẹ́ kò ní tẹ́ géèbù ni bọ̀dí nǹkan kan pàtàkì ká lè lọ́nà tó dáa ká tẹ̀lé òfin ọba adẹ́dà lórí rẹ̀ tá à ń bá ń lé tá a bá lé lọ́nà tọ́tọ́ tí Allah subhanahu wa ta'ala bá ti kọ́ wípé ọwọ́ ọwọ́ tẹ̀ ọwọ́ ọwọ́ tẹ̀ yọ̀ọ́ lálùbáríkà tọ́ba ti kọ́ wípé ọwọ́ ọwọ́ ò tẹ̀ yọ pààrọ̀ èyí lọ́lá jù yẹn tó lálùbáríkà yọ pààrọ̀ rẹ̀ fún wa ó lè má yà wá bọ̀tì èyí dáa fún wa yóò pèsè rẹ̀ fún wa tá a bá lé lọ́nà tí ò tọ́ tí Allah subhanahu wa ta'ala ti kọ́ pé ọwọ́ ọwọ́ ò ní tẹ̀ ìpàdánù méjì nù tọ́ba ti kọ́ pọ́wọ́ ọwọ́ tẹ̀ àwa lè lọ́nà tí ò tọ́ kò ní lálùbáríkà ẹ̀dá gbọ́dọ̀ máa ṣọ́ ilé yìí ní gbogbo ìgbà òun ló bí kíni ló bí istikhara yìí máa ṣe istikhara lórí gbogbo ntẹ́yìn ọba ṣe ọjọ́ ọ̀ràn àyàn o kì í ṣọ̀ràn àyàn o ó kéré o nǹkan ẹ gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam idha hamma ahadukum tí ẹni nǹkan kan bá ti jẹ wúkẹ́ lọ́kàn yín pé mo tẹ̀ fẹ́ ṣe nǹkan báyìí ó ní ká ṣe istikhara kí ló ń túmọ̀ sí wọn ká fi lọ ọba adẹ́dà Allah subhanahu pé kó tọ́ asọ́nà lórí rẹ̀ Allah subhanahu wa ta'ala walladhi khalaqa kulla shay'in thumma òun ló dá gbogbo nǹkan ìtọ́sọ́nà rẹ̀ òun ló fi kalẹ̀ abẹ́ fọ́kùnrin tàbí fóbìnrin nǹkan méjì pàtàkì ló wà fún láti bí a bùkátà ṣáwà àti láti ṣe àlékún fún ẹ̀dá dídá sábàbí ẹ̀dá dídá procreation láti ṣọ́ra wa ifá kó nínú bàjẹ́ torí pé kíni Allah subhanahu wa ta'ala kìí ṣe pé ó ní ká má ṣe bàjẹ́ nìkan ká má ṣe ṣìnà ìṣe ṣìnà haramu ni ìrìn sí haramu ni ìró haramu ni gbogbo ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ló ṣe léèwọ̀ káàró ṣìnà haramu ni. Ah? àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn ni tá a bá rí obìnrin tí ó rẹwà tàbó ní àwọn futures kan tó jẹ́ pé yóò gbé ẹ̀mí Allah subhanahu ká tètè bójú kó mbẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní oògùn tó lágbára lórí rẹ̀ ò ní wípé tó bá ti di pé mi ń gbé fúkẹ́ lọ́ọ́ bá ti lé torí ti ń bẹ lára tilé ti ń bẹ lára tìta òun náà ní ń bẹ lára tilé eléyìí tọ́ ọ bá ṣe ọgbàláda eléyìí ó ṣìnà ọgbẹ́sẹ̀ ló fi jẹ́ yí pé àwọn àgbésẹ̀ tó pọ̀ Allah subhanahu wa ta'ala jíṣẹ́ sallallahu alaihi wasallam láti fi gbé kalẹ̀ láti fi ṣọ́ wa kúò nídìí ìṣìnà torí pé kí ni aburú ńlá ni kí láàkọ́kọ́ gọ́dọ̀lù basar ìrẹ̀jú ńlẹ̀ káàkà máa ma wojú tó rójú tọ́ọ̀ bá rẹ̀ ńlẹ̀ yóò ràn ọ níṣẹ́ tí ara rẹ ò ní lè jẹ́ o lè wò oníwòkuwò lọ́sàn-án gbọ́ bá wá dòru ò ní lè sùn ọwọ́ rẹ ò dẹ̀ ní tẹ̀ yóò àmọ́ bíbíkúbì nínú tó lè bí àkànlẹ̀wò alistimna òun ni kíni òun ni etí wọ́n ń pè ní masturbation kí ọkùnrin kó máa fọwọ́ pa ara rẹ̀ tí omira ó fi jáde tàbí kọ́ máa lẹ̀ mọ́ gànà tàbí kọ́ máa lẹ̀ mọ́ bẹ́ẹ̀dì. kí ni arja'ul hukmu fi dhalik kí ni tí ó jẹ́ tó pàtàkì jù tó fẹsẹ̀ múlẹ̀ nínú òfin ọlọ́run ló lélẹ̀ ó ní pé haramu ni. ìyí sọ ara dìdàkudà ìyí máa bí ìmú òye takhayul ọpọlọ kọ́má kọ́má kọ́má stable àtàwọn àrùn míì tó pọ̀ lọ yàtọ̀ sí pé ìyá ọlọ́run ọba ń bẹ ń bẹ torí pé kíni ó mira wọn ò fẹ́ ká dà lásán ó mira ká máa mọ̀ dà wọn ò fẹ́ ká dà lásán ó níbi tí wọ́n fẹ́ ká dà sí fún nǹkan kan àbẹ́bẹ̀ kejì ìmọ̀ láti bí abùkátà ṣáwa tàbí láti fi ṣe àlékún àwùjọ ní tọmọ bíbí nti Allah subhanahu wa ta'ala ń fẹ́ nídìí rẹ̀ nìyẹn ètò tún wà lẹ́bi tó burú òun ni wípé kéèyàn máa sára pé ah ó ń bẹ̀rù òṣì kọ́ amadu wasail mi àwọn kan ti bá débi wípé wọ́n wò pé kí wọ́n súnmọ́ obìnrin lójú ara ah old fashion ni kànáà tí wọ́n fi ṣe léyìí wọ́n wà máa sún mọ́ àwọn ìyàwó wọn nílé ìyàgbẹ́ kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám sọ nípa rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá sún mọ́ obìnrin ní ìṣe ọ̀nà tí ọlọ́run ọba láàlẹ̀ tó lé ìyàgbẹ́ ni ó ti ṣe kẹfìrí sí tí wọ́n fi rí mi Muhammad sallallahu alaihi wa sallam. ṣáwà èyí ò ní pé kí feelings last kọ́ máa gbéyàn àdámọ́ ẹ̀dá ni ká kọ̀ǹtrólù rẹ̀ ká má bàa tara rẹ̀ ṣiṣẹ́ ẹ̀sìn ni ọ̀ràn yẹn ni téèyàn bá ṣiṣẹ́ lára rẹ̀ orí burúkú ni tọ́jẹ́ yí pé má ṣe òun rẹ̀ tó o bá ti ṣe kan àti má ṣe kejì tẹ̀sẹ̀ bọ́ sí rọrùn ló fi jẹ́ pé Allah subhanahu wa ta'ala òfin tọ́lá alẹ̀ nínú gbogbo ohun tó àwọn tó ṣáájú òní wípé tó fi dórí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá ti ṣe ṣìnà tí ó bá tí níyàwó tàbí tí ò tí lọ́kọ ẹgbà ni kí ẹgbà wọn tọ gbogbo ibi tí ó gbádùn lára rẹ̀ hùn nǹkan kan tó lè ṣògùn rẹ̀ nù torí wípé kí ni ipa tí ṣìnà ń kó láwùjọ ipa burúkú ni ló fi jẹ́ pé Islam ó bàbàrà ẹ̀dá ọpọ́n ọmọ ẹ̀dá ènìyàn lé ebi pé gbogbo nǹkan tó rọ̀ mọ́ iyì ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ àpọ́nlé oṣọ tó o bá ní mo rí lágbájá ó ṣe ṣìnà á ìrìn àjò yẹn máa gùn díẹ̀ o ẹlẹ́rìí mẹ́ta gbọ́dọ̀ kún ẹ àwọn ẹlẹ́rìí mẹ́ta yìí wọ́n gbọ́dọ̀ rí ni tí ó jẹ́ wípé bí ìgbà tí ọmọ tìró ó kú wà nínú ìyá tìró báyìí tí wọ́n lè júwe tí ìjúwe nìkọ̀ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ò yapa. abubakar radiyallahu anhu abubakarata kì í ṣe abubakar abubakarata radiyallahu anhu ọ̀kan náà sábẹ́ jù ṣẹlẹ̀ sọ̀rọ̀ àṣàlọ̀ ó rìpọ́tì fún umar radiyallahu anhu ó ní mo rí mughira ṣùgbọ́n ó ṣe ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam níbi tó lé dé Umar radiyallahu anhu bẹ̀rẹ̀ sí í gbọ̀n ojú rẹ̀ pọ́n orí olóhùn rẹ̀ ẹ̀kanu àwọn wo ló tún rí tọ́lá pé ìwọ̀ tí ọba dẹ́dà tọ́lá kalẹ̀ ẹnì kejì tún wá ó ní èmi náà rí ah Umar radiyallahu anhu gbígbọ̀n yẹn tún wá peléke sí orí olóhùn rẹ̀ jókòó ẹnì kẹta wá òun náà jẹ́rìí sí a ọmọrùn ní àṣetáni fẹ́ fi àwọn ọmọlẹ́yìn màmá ṣe yẹ̀yẹ́ rọ̀dálà wọ́n lọ́wọ́ bá kó ayọ̀ o ẹnì kẹrin dé ọmọrù bíi léèrè bó kí n ló rí ó ní mo rí wọn bí ò ṣe yẹ wọ́n jókòó papọ̀ Umaru ní tí mò ń béèrè kan ṣó rí wọn bí ìgbà tí ọmọ tìró kó sínú yàrá ah, ó ní mi rí yẹn kí ló fi Umaru ní ẹ̀yin jankan mẹ́ta yìí ẹ jẹ gba ẹgba tẹ́ ẹ jẹ ọgọ́rin ni wọ́n jẹ gba torí pé kí ni iyì ń tọ́ pàtàkì nínú Islam ntọ́ pàtàkì nínú Islam kazaf slander ntí ìṣe tèèyàn nídìí ṣìnà ṣìnà burú débi pé àyè lẹ̀ mọ́yàn àyè sọ pé a eni ṣìnà ni lágbájá òòrí bí wọ́n ṣe ń borí káwọn ṣìnà wọn gbọ̀ngbọ̀n ah yóò mẹ́rìí wa tí ọba mẹ́rìí wá yóò jẹgba Islam siyana siyana tilmujtama ìsọ. So àpọ́nlé yẹyẹ àwùjọ islam bàbàrà rẹ̀ débẹ̀ débi pé kéèyàn tó nísìn kóun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ máa takùrọ̀sọ wọn á sọ pé à èmi ẹsẹ̀ e ní sìnà bàbá mi ò dé ẹsẹ̀ ń sìnà àwọn àfààní <laughs> kò ní lọ o àwọn kan ní ṣe bí ó ń yin ara rẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ń yin ara rẹ̀ ní bọ̀tí nǹkan míì ó ń bẹ tó lè fi yin ara rẹ̀ ẹ̀dà ọ̀rọ̀ nu wípé ìwọ ẹni ṣìnà ìwọ tí bàbá rẹ̀ jẹ́ ń ṣìnà tí ọba mẹ́rin wa yóò jẹ gba ọgọ́rin obìnrin wa ń sọ pé ah mo kọ́kọ́ mi mọ́ fine mùsálẹ́ ẹ̀rí kẹta yòókù nǹkan tí wọ́n gbọ́dọ̀ rí bákan náà níbi àlàyé bó ṣe ṣẹlẹ̀ tí ọba pé mẹ́rin o obìnrin yẹn jẹ gbà o àwọn mẹ́ta yòókù àwọn méjì yòókù tí àwọn náà rọ́rọ̀ sọ kó pé wọ́n jẹ gbà o ọkọ wa ní èmi mọ káyàwó mi mọ́ ṣùgbọ́n kò lẹ́rìí kí ni wọn ò lè fẹ́ra mọ́ abadan lehan yóò ṣe pé tó bá yẹ pé n tó ń sọ òdodo ni kíbi gbogbo ọlọ́run ọba kọ́ mọ́ bá wọn ìyàwó náà ṣe pé tó bá yẹ pé pòrọ́mọ̀ ni kíbi gbogbo ọlọ́run ọba máa bá Allah subhanahu wa ta'ala kìí ṣe téèyàn fi ṣe ṣìnà ṣe eré kìí ṣe téèyàn máa fi tayò téèyàn máa fi ṣẹ̀fẹ̀ a gbọ́dọ̀ rò ó a gbọ́dọ̀ rò ṣìnà ní ṣíṣe a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ rìnrìn rẹ̀ ẹni tó bá rìnrìn rẹ̀ yóò jẹ yóò jẹ gba tọ̀tọ̀ torí pé kí ni fásitì lélẹ́yìn ọ̀rọ̀ wa kọ́ láàrin àwọn àfáà àwọn tí wọ́n jẹ́rìí èké báyìí nǹkan báwo ni Allah subhanahu wa ta'ala ni àní gbẹ̀rí wọn jẹ́ mọ́ láíláí fa ulaika humul fasiqun òbílẹ̀jẹ́ ènìyàn ni wọ́n kì í tún wá ṣe yẹn nìkan wọ́n gbọ́dọ̀ ṣe tọ́wọ́bà láti pé wọ́n wá mú ọ̀rọ̀ yẹn wọ́n kó jọ rárá o kò rí bẹ́ẹ̀ o yàtọ̀ sí. Si, ntí wọ́n lọ fèsì níwájú ọba adé Allah subhanahu wa ta'ala àwọn afa kan ní tọ́ ẹ̀rí wọn àní gbàjẹ́ mọ́ láéláé àwọn afa ọ̀gọ̀rọ̀ àwọn afa ní rárá tọ́ba túbá tá a bá rí pó túbá ó kú òní àwùjọ zúmúra àwọn onísọkúsọ àwọn aláàrí ìsọ tó wá dúó déédéé agbẹ̀rí rẹ̀ jẹ́ zina nìyẹn o Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó kọ̀ láti fi dáàbò bo àpọ́nlé iyì ẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pọ́ bàbàrà rẹ̀ torí pé kí ni àrólé ọba adẹ́dà ọba tó pé tán òun lọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ́ ó ní kọkùnrin ọmọ súnmọ́ àwọn wo ni a kọ́kọ́ ṣe àwọn ìjọ anábì lóòótọ́. Allah subhanahu wa ta'ala sani waluta idh qala liqawmihi atatuna alfahishata ma sabaqakum biha min ahadi min alalamin gbàtà ara níbi ìlú túnṣẹ́ tí ń kí àwọn àjọ rẹ̀ nílọ̀ à atatuna alfahishata ẹ máa ṣèbàjẹ́ ìbàjẹ́ tí kò sí nínú ẹ̀dá tó ṣáájú yín nínú irú ìbàjẹ́ báyìí ìbàjẹ́ wo wọ́n ní innakum lata'tuna rijala shahwata min duni nisa ẹ̀ ń súnmọ́kùnrin láti bí a bùkátà ìníbùkátà sí ìjẹran sexual out ẹ pa obìnrin tì Allah subhanahu wa ta'ala ń fi yé wa ìkìlọ̀ tó ṣe fún ọ yí pé bal antum qawmun musrifun ẹni kọjá àlà ààlà tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala táàfin bí a bùkátà báwọn ó ní kíni ká ṣe gbéyàwó ẹni tí ò bá tí ì níyàwó kí ló sọ pé kó yíṣẹ́ náà sọlá àṣọlá àwọn sọ fún wa fa alayhi bis fa innahu lahu bija ìkónu fún ó ní pé kó máa gbà àwẹ̀ ntí ọba adẹ́dà tó là kalẹ̀ nu kí ni ntí àwọn jama rẹ̀ àwọn àjọ rẹ̀ kí ni wọ́n fi dá lóhùn wa ma kana jawaba qawmihi illa an qalu akhrijuhu min qaryatikum innahum unasun yatataharu ẹ má dáhùn eléyìí lóhùn ẹ jẹ́ á pa wọ́n tì ẹ jẹ́ á wọn kúrò láwùjọ torí pé kí ni innahum unasun yatataharu wọ́n ń pretend ni pé àwọn mọ́ tá a ní ọmọ pádùn bẹ́ǹdì kínní òun ló dẹ̀ wà readily available jù kọkùnrin kọ́ máa ti ọkùnrin mọ́lẹ̀ nílé ìyàgbẹ́ democracy bí nǹkan kan ju kófòrò lọ kí ló fà àwọn ọ̀mùtí àwọn alágbèdá àwọn olè àwọn jẹgúdújẹrá àwọn òbílẹ̀jẹ́ ẹlẹ́bọ olóòṣà adífá gbogbo àwọn èèyàn kéèyàn wọ́n kóra wọn jọ wọ́n láwọn làwọn ó ṣòfin lórí ẹ̀dá kí ni wọ́n bá ṣe lófin ṣúrọ tọjẹ pé ní tí ọba arẹdà là kalẹ̀ tá a fi ṣèjọba ò ní pé àwọn tá a mọ̀ tí ẹni rẹ làwọn eléyìí nínú tàn nínú ìṣesí láwùjọ wọ́n ló kọ wọ́n ní bíbí ire wọ́n rìn ire wọ́n jẹ́ ni ire àwọn kọ̀ọ̀kan láṣà torí pé kí ni n tó lè mú kí ọkọ̀ àwùjọ kó forí sọ́pọ́n òní pé ìtakòfin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kólúkálukú ṣe tiẹ̀ human rights mu Allah subhanahu wa ta'ala ni kóbìnrin ó múra ní mímúra tí òfin ní dá fìtínà lẹ̀ láwùjọ àwọn ní rárá tó bá fẹ́ rìn ní hóhò ó lè máa rìn hóhò adẹ̀rí wọn wọ́n dẹ̀ ní hóhò lóòótọ́ kì í sẹ́yìn nìkan torí kọ́mọ̀dì wípé káwábi ríbi zulumu wa double standard kọ́mọ̀dì wípé ah, àwọn kan wà á máa wà tí wọ́n máa pè wọ́n lẹ́jọ́ gbogbo ibi tí wọ́n máa ti ń bojú o wọ́n bo gbogbo ẹ̀ wọ́n ń bojú wọn ò gbọ́dọ̀ a gbà láàyè torí yóò máa jẹ́ kí ni yóò máa pè wọ́n para pé ah ẹ̀rí ọkàn máa jẹ́ wọn wípé ah conscience wípé ah àwọn kan tún lè wà tí wọ́n tún lè ṣe báyìí torí pìlẹ̀ nu tó bá wá gbogbo ṣe sí Yahudi obìnrin wọn bojú ni tó bá wo ìṣesí àwọn Nasara lípìlẹ̀ obìnrin wọn bojú ni wọ́n ń borí wọ́n ń bojú ni torí pé kí ni kò sí ẹ̀sìn tó fi ìbàjẹ́ tó gbà láàyè gbogbo ohun tí ó pè wọ́n yìí sákìyèsí ẹ̀já rárá ẹ jẹ́ ká wa ọkọ̀ àwùjọ kó lè forí sọ́pọ́n gbogbo bí ọba ṣe dàkọ́dà. Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wa yìí pé fanjainahu wa ahlahu illa imra'atahu kanat min al-ghabirin a kó anabi lutu yọ kó nínú bàjẹ́ ẹ̀san téèyàn máa ń wúrú wà báyìí kéèyàn máa ṣerú nǹkan báyìí ẹ̀san rẹ̀ akóyọ kó ń bẹ̀ ẹnìkan ṣó àtòun àtàwọn tí wọ́n tẹ̀lé ẹnìkan tá a kó yọ torí wípé òun ò tẹ̀lé àwọn oníbàjẹ́ èèyàn ló tẹ̀lé oníyàwó rẹ̀ kí ni ntí Allah subhanahu wa ta'ala tó ní òun fi san wọ́n lẹ́san ó ní wa amtarna alayhin matara a sọ̀kalẹ̀ fún wọn a sọ̀kalẹ̀ lé wọn lórí we descend on them showers but no shower of water or rain because there may be some element of benefit from such. tá a bá ní ká so omi kalẹ̀ fún wọn ìgbádùn ìkẹ́kàn wà lára omi ṣùgbọ́n kí la sọ kalẹ̀ lé wọn lórí òkúta a mú òkúta a sọ àròjò òkúta àrò wọn lórí. Allah subhanahu wa ta'ala sọ pé fanzuru kayfa kana aqibatul mujrimin ẹ̀yin náà ẹ̀ wò ó àtúbọ̀tán òbílẹ̀ jẹ́ àwọn oníbàjẹ́ èèyàn bó ṣe ẹ kó rí nù ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò gbé eníṣìnà ṣépè tó bó ṣe gbé ẹni tó ń súnmọ́kùnrin mára wọn bó ṣe gbé wọn ṣépè. ó ní mal'unun man amila ẹni tí ibi gbogbo ọlọ́run ti bá ni ẹni tó ṣèṣe àwọn anábẹ́lòt ẹyọkan ó tún rìpíìtì ẹlẹ́ẹ̀kejì ó tún rìpíìtì ẹlẹ́ẹ̀kẹta kò sí násù kan gẹ́gẹ́ bí Ibn Qayyim Jawziyya bó ṣe mú wa tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí ó máa ṣẹ́bi lé nǹkan kan ṣoṣo lẹ́ẹ̀mẹ́ta lórí ara wọn níjókòó ẹ̀kan bíi ti lóòtù bíi liwat kọkùnrin máa súnmọ́ ọkùnrin bó wá ṣe wà ní abàtà bẹ́ẹ̀ náà lọ́wọ́ à ń gbàǹjà àwọn obìnrin náà ní tiwọn obìnrin náà máa súnmọ́ obìnrin àwọn kan ò fi mọ báwọn tí wọn apára wọn ọ̀bá róbìnrin tí wọn ò dẹ̀ rí ọkùnrin subhanallah ọkùnrin yóò máa ti ara rẹ̀ bọ ẹranko ó lè jẹ́ àgbò tàbágùntàn yóò máa ti bọ̀ ń fúrọ̀. torí kí lọ́wọ́ bá adẹ́dà sọ sáà sẹ́rí tí a bá ti gbéṣẹ̀ kú ọ̀nà ojú ọ̀nà tí ọba adẹ́dà là kalẹ̀ límìtì ibi tó rí burúkú òde bá kò ní símá yọ ìyàwó rẹ̀ tán pò ní ọgọ́rọ̀ àwọn afá ni wọ́n fi pè padà pé hmm, oral sex pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn afá wọ́n ní oral sex wọ́n ní àwọn ọ̀rẹ́ rì tó kọ́ wọlé aslu fi lè ìbáadá fil muamala àlìbá ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ọwọ́ permissible àfi tá a bá rí nọ́ọ̀sù tó sọ pé kọkùnrin kó mú àwọn kó tìbọ̀ abẹ́ ìyàwó kó máa fi ṣeré kó gbé obìnrin náà kó gbé abẹ́ ọkọ rẹ̀ kó máa fi mu súwìtì àwọn orin tó burú bẹ̀ àwọn àfa kan ní rárá àrin tó burú bẹ̀ ìdí tá a fi rin tó burú bẹ̀ nìyí pé àwọn ẹni ire tó lọ àárí kankan tí wọ́n ṣe nígbà tó di wípé atarabọ ìfẹ́nu ìmọ̀lẹ́ṣáwà àwọn tí wọn èé ṣe tiwa tó di ipá ńkọ́ṣe wọn ní nǹkan òun dé bá àwùjọ àwọn tá a mọ̀ tí wọ́n máa ń ṣe nínú àwùjọ àwọn ẹranko ni ọlọ́run bá dẹ̀ ní ká mọ̀ yẹpẹrẹ ara wa débi pé wà àmọ́ ṣe bí ẹranko òbúkọ àti kíni ẹlẹ́dẹ̀ ajá àwọn tí àwọn kúta àmọ̀ tí wọ́n máa ń ṣe jù nù àwọn fáyẹn kákóra aró ló dáa jù ọkùnrin tó ń súnmọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ kí ọba adẹ́dà lórí rẹ̀ òun ló bá wa òjíṣẹ́ lá muhammad sallallahu alaihi wa sallam sọ pé man wajadtumuhu ya'malu 'amala Lut faqtulul fa'il wal maf'ul bihi ẹni tẹ́ ẹ bá kámá tó ń ṣe ìbàjẹ́ ti àwọn àjọ ànábì Lut àtẹ̀ntì ń ṣe àtẹ̀ntì ń ṣe pẹ̀lú kò méjì o àrùn wọn lẹ́wọ̀n kọ́ o ẹ̀wọ̀n tá a rán wọn ò mú aburú yẹn kú ò aburú tí wọ́n ti fọwọ́ fà kò mú kú ò fún wọn kò mú kú ò fáwùjọ. kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám kí lọ́la ni ká ṣe ó ní ẹ pa wọ́n ní pípa ni bá a ṣe pa wọ́n ó níyapa ẹnu wà lórí rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfa wọ́n ní Allah subhanahu wa ta'ala ó ti fi hàn bí wọ́n ṣe pa wọ́n bóò ni ibi tí wọ́n bá ọ̀ka wó ilé yẹn mọ́ wọn lórí àtẹni tó ń ṣe àtẹni tí wọ́n ń ṣe pẹ̀lú rẹ̀ àwọn kan ní rárá ká mú lọ sókè tó ibi tó jìn dáadáa ká wá sọrí rẹ̀ kó àwọn méjèèjì ká sọrí wọn kodò kí wọ́n kú anyhow torí pé kí àìṣe bẹ́ẹ̀ àrùn ni tó jẹ́ pé yóò ṣàjá àwọn míì tí wọ́n ń bọ̀ lẹ́yìn láti ṣerú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹran tán súnmọ́ kí ló wọ́n sọ wọ́n ní kán pa ẹran kí wọ́n pa yẹn náà àwọn nínú àwọn afá sọ pé ah, èwo ni tẹran bẹ tẹran wà ń bẹ torí kọ́mọ̀dì pé wọ́n ń jẹ ẹran tí wọ́n súnmọ́ kò sí lànà kan tá a lè fi fọ àwùjọ mọ́ àfi tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ fójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò dẹ̀ ní bẹ̀dìr so wọ́n rán wọn lẹ́wọ̀n kèé ṣe ń tá a máa jó lùlù fún pé àwùjọ wa ti ẹ̀kọ́ rárá èyí ò ṣe iṣu ọ̀nà wo ni wọ́n gbà kọ́ ọ̀nà wo ni wọ́n gbà kọ́ ìgbà wọn bá yá ó lè lọ́dún kan méjì lẹ́wọ̀n wọn ni wọ́n ń ṣàmójúkò fún àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́ṣẹ̀ wọ́n tún gba síta. ìmá ṣàmórìbọ́ kúrò nínú tí ọba arẹ́dà fi ránṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́làm oníjẹ́káyé dàrú kọ̀ wá síbi tó mọ́ tó wuyì tó nífọ̀kànbalẹ̀ àfi bí tí wọ́n ti ń fi tọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ fún tí wọ́n ń lò ó wọ́n lè ní àbùkù ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n but kò síbi tó súnmọ́ wọn kò síbi tó rí bí mamlakatul arabi ti saudiya kọ́lọ́ wọn bá tó ọba máa fún wọn ṣe ló fi jẹ́ pé kèé ṣe àwọn tí à ń lò tá à ń rí fírídọ́ọ̀mù kèé ṣe sítándàdì àwọn kèfèrí láàmú fi jọ́ọ̀jì àwùjọ wa kí fi àwùjọ how godly how righteous tí bóò ni àwùjọ wo ni tọ́jú pé tá a bá fẹ́ gan àti rí bàjẹ́ ṣe kò ní rọrùn ní fi judge àwùjọ nù àti rí bàjẹ́ ṣe ò ní rọrùn tọ́ bá fẹ́ ṣe dáadáa ọgbọ́ dáadáa ní but ká máa wò freedom of speech subhanallah subhanallah islam ọgbà kọkàn ní freedom láti sọ tó wọ̀ torí ó dà ó bá yé àwọn ẹnìkan jẹ́ níbi ìsọkúsọ kéèyàn kan lanu gbàkà kọ́ ló ń sọ ọ̀rọ̀ islam fààyè rẹ̀ lẹ̀ ọ̀ṣọ́ ń tàn sọ àyè sọ̀rọ̀ tá a tó máa ronú àá ronú náà ni ká tó sọ̀rọ̀ gbogbo orí burúkú tí máa bá àwùjọ látọ̀dọ̀ àwọn ọmọ àwùjọ tàbó lórí ní tí sábà máa ń fà ní kó lórí tàbọ́mọ ẹ̀yìn kankan sọ̀rọ̀ gbàù Islam ọ̀fà Islam ọ̀fà ìgbà ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra gbogbo tí báyé ṣe gbà ní báyé ṣe gbà ká ṣe o bọ́lọ̀ ń ṣe fẹ́ ká ṣe ni láàfi ṣe òṣùwọ̀n standard tá a máa mú dání báyé bá ṣe ń lọ àwọn ọmọ fi tiwa rinlẹ̀ nínú rẹ̀ torí kí tiwa má bàa bàjẹ́ ń bẹ̀ ẹnikẹ́ni tó bá ní bí wọ́n ń ṣe ń ṣe lòun ó ṣe ṣe orí burúkú tó bá bá wọn ni ó bòun náà eléyìí pàtàkì nínú ìṣesí ló fi jẹ́ yí pé ó pàtàkì ní gbogbo ìgbà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ láwùjọ ntí kí mùsùlùmí kan máa rò ní wípé kí ló fi hàn bá dẹ́dà lórí rẹ̀ bó ló jíṣẹ́ náà sàásìlà ń ṣàlàyé rẹ̀. gbogbo bí wọn bá ṣe ṣe tó yapa sí tí ọba dẹ́dà rán àní sọpọ́tì àní gbẹlẹ́yìn ntí Allah subhanahu wa ta'ala tó fi hàn lójíṣẹ́ náà sàlà àlọ́sàlám òun ní tá a máa tẹ̀ ń pẹlẹ́ mọ́. gọ́ra wọn máa yá lọ́kùnrin tàbí lóbìnrin wọ́n ń fi ẹ̀sùn gbogbo ń tà ń sọ yìí kan ọkọ wọn wọ́n fi ń kan ìyàwó ìmọ̀ sínà ìmọ̀ lèwàtà ìmọ̀ síyà kọkùnrin obìnrin láàrin ara wọn kí wọ́n kóra wọn jọ kí wọ́n máa dì mọ́ra wọn kí wọ́n máa ṣe ní tí ọkùnrin àti obìnrin yìí máa ṣe ó kún láàrin mùsùlùmí ah kí ló jẹ́ lásán àṣọ làmùsùlùmí ó ní la yatiyanna ala ummati ma ata ala bani isra'il hadhu na'li bin na'l wa zira'an bi zira' hatta law kana fihim man ata ummati ummahu alaniyatan la kana fi ummati man yaf'al dhalik ó ní tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bani isra'ila ní tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ ní pípa yóò ṣẹlẹ̀ sáwọn ọmọlẹ́yìn mi náà débi pé tá a bá rí nínú àwọn ọmọ bẹ̀ní Israẹla àwọn tí wọ́n ń kìyà wọn mọ́lẹ̀ ń gbangba tí wọ́n ń bá sùn àwọn ọmọlẹ́yìn mi náà ó sọ pé àwọn fi ń ṣe ọ̀làjú àwọn náà ó ṣe ah, àwọn tẹ́sìn wọ́n ní wọ́n ń gbá àwọn èèyàn dìde wọ́n sọ pé ìmáàmù mùsùlùmí ni ìmáàmù luwap kàlámù fárik لا محل له من al يا أخي كما يقال yuqal bó tiẹ̀ ṣe istihlal ma harama Allah faqad kharaja min al-milla wípé ah, ìmáàmù ni o ìmáàmù àwọn géè kò sínú ìsìláàmù mà torí pé kí ni ẹni tó bá ìtọ́lọ́wọ́n ṣe léèwọ̀ tó bá ti ní ẹ̀tọ́ ni èyí ti fọ fẹ́ǹsì kò tí ẹ ṣe mùsùlùmí mọ́ ọ̀kan náà ọmọ ìyá ni ah, ẹjẹ́ aṣọ́ra wọn lamẹ́ríkà tí wọ́n ti ṣe kùránì nísìnyí kùránì amẹ́ríkà mo ní kì í ṣe kùránì kùránì ni n tó bẹ̀rẹ̀ pẹ̀lú tí Jibril sọ̀kalẹ̀ sí Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú Iqra tó dẹ̀ wá parí sí fattaqu yawma turja'una ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun láti nínú mùjísà ọba adẹ́dà àti ìrìtìrà tó ní volume Quran táwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ń há sórí táwọn àgbàlagbà ń jẹ̀ràn wípé kóun tó kú o àyàfi kóun há sórí àríyá eighty tó ṣe parí Quran ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọ̀ há sórí ni tó ń jẹ̀ràn ni àní kóun tó jáde láyé kóun ó gbé sórí kóun ó lè bá a jèrè alikawa ni tọ́lọ́wọ́n ọba ṣe tó sọ pé kó gbé Quran sórí èyí ò ní Quran ṣùgbọ́n tí wọ́n bá ti ní Amẹ́ríkà gbé kan wá láyé kò ní Quran abẹ́dẹ́ ṣe má jẹ́ àtàrà wa. yàrá ni ìmáàmù kan ìmáàmù gay ìmáàmù mùsùlùmí là ó lè jẹ́ ìmáàmù gay yàrá mùsàlẹ̀m lẹ́hùn wàlákin ayẹkùnà mùsùlùmá fàhálàlà wọ́n mọ̀ nṣàkà fi dálíkà fọ́kàlì kọ́rìjà mi nàìjíríà ẹni tó ń bá ń ṣàríyànjiyàn lórí pé ẹ ó ń kírun mùsùlùmí ni ó ti di torí wípé kí ni àwọn kankan bẹ tó pé èyí lè máa kírun ó lè máa gbà àwẹ̀ tó bá ti ṣe ìsìláàmù ò fún yàn ní ààyè wípé kéèyàn má mọ̀rú nǹkan bẹ́ẹ̀ kò sẹ́ skills fẹ́nìkan pé àkọ́ mọ́mọ́ nísìn wípé kọ́ ọ mú epo kọ́ ọ á máa ta sí nǹkan kan lórí ìta mẹ́ta ìgbé cultural kìíní ni fẹ́ràn cultural other the other. àwọn nǹkan ìpìlẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ní àìforí balẹ̀ fún nǹkan míì àfọ̀bàdẹ́dà àìpa nǹkan àfi fún torí tàwa dẹ́dà àfi nkankan àfi búra àfọwọ́ dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tí mùsùlùmí bá ṣaláì mọ̀kan lórí eléyìí òun àti kúfúrú wọ́n jọ ń gbénu yàrá kan náà ni gbólóhùn la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam láì ṣọ́ àwọn ìwọ rẹ̀ kò sọ mùsùlùmí o torí wípé kíni àwọn lárúbáwá kẹfìrí ìjọ náà lọ́hùn tí wọ́n bójìṣẹ́ lọ́sà àṣìlám pò ó ṣé gbólóhùn la ilaha nìkan ni wọ́n ò lè sọ ni àá torí pé n tó kó sábẹ́ ni wọ́n ò lè mú wá tí wọ́n fi takú sí kófò. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ eléyìí ní gbogbo ìgbà àtijọ́ wà papọ̀ ná pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí but a gbọ́dọ̀ mọ rántí nǹkan kan nǹkan kan ni wá o ṣùgbọ́n lè bá bọ olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùsùlùmí làwa o islam ò ṣe compromise o. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ká gba apá kan tíra gbọ́ ká dà yòókù nù Allah subhanahu wa ta'ala ní kí ni ẹ̀san fún ẹni tó bá ṣe irú eléyìí ìyẹpẹrẹ ayé ni o kò ní sí ní ọ̀ṣàkàlà ṣókóló kì í mùsùlùmí kò ní jèrè ayé kò ní jẹ ló fi jẹ́ agbọ́dọ̀ gbọ́yé ní gbogbo ìgbà ìlú lè ṣòfin tó bá ti jẹ́ pé òfin tí ó takò ẹ̀sìn ni gbogbo àwọn tí wọ́n bá láwọn ń sọ aṣojú àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ ṣọ tó bá jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ ṣọ àwọ̀ ẹ̀sìn tàwọ̀ ọ̀gbá ilé yìí láàyè o ló fi jẹ́ pé àwítà wọn ni ká tún wá máa tẹ̀ka lórí pé ṣé ká lò borí àbí ká má lò borí káwọn ọmọ wa borí àbí ká má borí prime minister Italy muslim huwa àwọ muslim la kì í ṣe mùsùlùmí wọ́n ní kí wọ́n wá kọ́ wá fọwọ́ sí wípé wọn ò gbọ́dọ̀ lò jab à ó lóun wèrè gbogbo àwòrán Mary aleyhisselam tẹ̀ ń gbé káàkiri ó borí ó wá ṣe yẹ pé òun lòun ọ̀ àfọwọ́ sí pé kẹ́ni gómìnà ọmọ borí àkùlù sẹ́lì òun ò lè tọwọ́ bọ òun ò lè tọwọ́ bọ rú ẹ̀ mùsùlùmí ọ̀hún á dìde wọ́n á sọ pé rárá ẹ jẹ́ á dìbẹ́ẹ̀tì bóyá ká lo jáàbù àbí ká má lo jáàbù orí burúkú ni mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ gbogbo eléyìí á láàyè wa ààyè àpọ́nlé tí ọba adédọ̀ Allah subhanahu wa ta'ala tó fi á sí a gbọ́dọ̀ dùn ó láàyè ọ̀wọ̀ òun ẹni tí ò bá dúró ń bẹ̀ ìpín tiẹ̀ nínú àwùjọ kò ní dáa ìyún láyé ń bínú kásẹ̀ tó máa mọ̀ sọ̀tì gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiam òfin jẹ́ wípé ọ̀ràn yẹn ni lórí gbogbo mùsùlùmí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ntí ká kọ́kọ́ ṣọ́ kí lòfin ẹ̀sìn islam lórí rẹ̀ ibi tó dúró sínú kìí ṣe pé ntáwùjọ ń sọ lá ntáwùjọ ń sọ ò lè gbà yẹn là ntó lè gbà wá là oníkíni kí ni òfin tí ọba adẹ́dà fi lọ́lẹ̀ láti ẹnu Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí pàtàkì a gbọ́dọ̀ ṣọ́ eléyìí ní gbogbo ìgbà káwa náà má di ìdàkudà inú àwọn ọmọ ya ó ṣe tíra ó benefit ti ń bẹ níbi kọkùnrin ó súnmọ́kùnrin wọ́n ní kán bá wọn ṣe mọ̀kọ́dímà rẹ̀ subhanallah ó ní science lòun sọ yìí òun ò sọ ọ̀rọ̀ ẹ̀sìn subhanallah ni wọ́n lọ ní scientific proof lòun fẹ́ mọ́ ọmọ ní ah ó fẹ́ ṣe cost benefit analysis kófòrò ìdí tó fi dáa pé kéèyàn ṣàì nígbàgbọ́ sọ́lọ́run gbà mí tó ń túmọ̀ sínú ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ tají ìtají ò wípé Allah subhanahu wa ta'ala wa o òun ló ní àṣẹ lórí ẹ̀dá àṣẹ tó ní lórí ẹ̀dá òun ló ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá yapa sí ó ti kọ̀yìn sí tọba adẹ́dàá èyí tó kéré jù ń bẹ̀ ó ní ayé ọ̀jẹ́ kásẹ̀ tó wùtọ̀ kọ́lọ́n yàrá yorí burúkú kọ́lọ́n Allah kọ́ máa fi òdodo hàn wá lórí gbogbo ọ̀rọ̀ ní gbogbo ìgbà kó dẹ̀ fún wa ní agbára àti tẹ̀lé kó fi hàn irọ́ gbogbo ìgbà ní tó yapa sí tí fi kọ́ máa jẹ́ wọn tẹ̀lé kọ́ máa torí pẹ́lẹ́ ayé wọ́dà kọ́ máa gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́lọ̀ mọ́ dàtí wa rún bẹ̀ kọjá kí ti wọ́ dà ń bẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma salli ala muhammad wa ala ali ala azwaji wa zurriyyati kama sallaita ala ibrahim innaka hamidum majid wa barik ala muhammad wa ala ali ala azwaji wa zurriyyati kama barakta ala ibrahim innaka hamidum majid assalamu alaykum wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan kọlọba sanyẹlẹ sanyẹlẹ la. ami a ta na. kí ọlọ́run túbọ̀ mú gbogbo lórí ìtẹ̀lé àṣẹ. ami. Ehm, lẹ́yìn ara ìbéèrè tí àwọn ọmọ ìyàwó lóbìnrin tí wọ́n fi ránṣẹ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ọkọ kí ìyàwó ilé ọkọ máa bá ọkọ ọlọ́kọ ṣe ọ̀rẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ọkọ kó máa bá ọkọ ọlọ́kọ ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ irú èwo wọn wọn là síbẹ̀ ṣùgbọ́n n tí mo fẹ́ lérò ní pé bí káwọn sọ pé à báwọn ni lágbájá ṣe jẹ́ sí ẹ̀kọ́ ní ẹ̀sìn just a friend. ìdí tá à ń fi ń béèrè wọn náà kan imra'a a ní ọmọ ìyá kan sísítà ni ọ̀pá ẹ̀ ọba adẹ́ra ó wá nílé ńlá ṣùgbọ́n kò jẹ́ kó da orí òun rú kì í ṣe pé wọ́n lẹ́sìn lé wọn. ṣùgbọ́n wàláhì ó dúró tẹ̀sán minajil dhalik mo máa ń pè ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìgbà tó wá délé ọkọ tí ó bá ṣe text message sí mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn màá fi èsì ránṣẹ́ sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ wá rẹ́rìn-ín ó pè mí ó ní yàṣẹ́ mọ́ínà àtúmọ̀ bíi gbogbo ìgbàlẹ̀ sáà máa ń móríṣiríṣi wa mo ní náà ó ní òun mọ̀ pé ìdáhùn yìí ṣe ìdáhùn òun torí pé àwọn jẹ́ discuss ẹni ló sọ wípé ló ń sọ pé kó sẹ́ǹdì ìbéèrè wa bó ṣe kó rí nìyẹn ká má fi ààyè gba ṣẹ̀pọ̀n islam ọ̀fẹ́ nítorí fi mú òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam tíyàwó rẹ̀ wá kí ní itikaf hafsah táwọn sàábé ń wò níbi tó kùnkùn ṣú wọ́n ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan òjíṣẹ́ náà sílá sílá wọ́n á mú ọwọ́ ìyàwó rẹ̀ ó fi sókè ó ní èmi ni ó èmi Muhammad sílá sílá àti ìyàwó mi lágbájá wọ́n ní ara ó ní ẹ̀ẹ́n ká má ràn ọmọ ìyá wa lọ́wọ́ pẹ̀lú àṣepàn kò pé tó kò pé kò kún tó. Hmm. Ah. wọ́n ní obìnrin tí ó nífẹ̀ẹ́ láti láti bo ojú rẹ̀ tí ọkọ rẹ̀ ò sì gbà láyè ṣé ó lè tọrọ tọ́lák tìtorí ẹ̀ àti pé oore wo gan ló wà nínú ojú bíbò. اختلفت العلماء في حكم ستر الوجه àwọn àfáà wọ́n ọ̀rọ̀ àní sọ pé wọ́n yapa wọ́n yẹ yapa wọ́n máa fọ̀rọ̀ jọ nítorí ọ̀rọ̀ ni àti ìbára kàtìá wọ́n yapa wọn ìbára kàtìá wọ́n yapa gbogbo wọn ta ni wọ́n fẹ́ wá ìyọnu rẹ̀ Allah subhanahu wa ta'ala ta ni wọ́n fẹ́ fi jọ òjíṣẹ́ náà sallallahu alaihi wa bí wọ́n ṣe gbọ́ yé ló lè yàtọ̀ wọ́n ń jomitoro ọ̀rọ̀ ni kì í ṣe kùsùmà kó fi jẹ́ pé ẹni tí ó bá ń wò pé ah mi rí bí wọ́n ṣe rí wọn pẹ̀lẹ́ rí báyìí rí báyìí rí báyìí mọ́ wàá sọ dọ̀tá wípé ó ti yapa sí ọ ọ wá ń di wàhálà rárá wọ́n fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ni àwọn kan sọ pé ọ̀ràn yẹn ni pé kóbìnrin àwọn kan sọ pé kì í sọ̀rọ̀ àyàn ntọ́ yẹ kóbìnrin ó ṣe ni súnà ni tá a fẹ́ but gbogbo àwọn méjèèjì kì í wá ṣe pé ẹni tó ní súnà ni ó yẹ kóbìnrin ṣe ó wá fọwọ́ ọwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀ ó fi mú gbogbo àwọn tí wọ́n sọ pé súnà ni o nítorí yẹ kóbìnrin ṣe ni ọmọ wọn gan tí ò tí bàlágà ń bójú but n tọpọn dandan lórí obìnrin ó ní kọ́rọ̀nà fíìbù yóò ti kùnà kó dúró nílé kó jáde tí ó bá jáde kó ṣe kó múra ní mímúra tí òfin ní di fìtínà kóbìnrin ojókòó lé ọ̀ràn yẹn ni kó bójú mustahab sunna sunna tó nípọn tí i recommend but àwọn àáfàá kan sọ pé ọ̀ràn yẹn ni wọ́n mú àwọn kọ́ra yìí wá tó fi jẹ́ pé ah, wọ́n wò pé ah, ọ̀ràn yẹn ni but èyí tẹnu fẹsẹ̀ fẹ tẹnu kò sí jù ò ní wípé kóbìnrin ó bójú sunna ni mustahab na ṣó lè kọkọ torí ẹ ṣó lè tọrọ àkólórò torí ẹ. Hmm. tọ́ ọ bá ti jẹ́ ń bójú tú mi lẹ̀ ah, tí o bá ọ̀nà tí bá fi wò ni wípé kọ́ má jáde kò jẹ́ ó bójú kọ́ náà jókòó lé aslan jókòó lẹ́ni tó jẹ́ òfin kí ìyẹn má dé level tí ó fi wá di wípé ah túnmí lẹ̀ but kẹ́yìn má bára wọn sọ kò sọ́kùnrin tí ó fẹ́ máa pàtẹ ìyàwó rẹ̀ síta. Ah. na na ọwà na bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí sọkùnrin <laughs> àwọn yẹn sọkùnrin tá a bá rọ́kùnrin tó sọ yí pé à mo fẹ́ kó gbé síta dáadáa tó wá pàdé rẹ̀ tó sọ pé o rí pé mo mójú lọ sọ́jà hali kọ́ọ̀lù fi hàn anahu rọ́jú. ó ti ó ti ní kọ́síkọ́sí lórí a lọ́kùnrin tá à ń sọ pé ọkùnrin tá à ń sọ ni wípé ẹni tó mọ ọba adẹ́dà tó mọ rírí ọ̀rọ̀ jíṣẹ́ náà sàlá sàlám tó wá dúró ní ojú déédéé bọ́ba adẹ́dà ṣe fẹ́ tá à ń sọ nìyẹn tá a bá lọ́kùnrin àwọn tá à ń pè lọ́kùnrin gbogbo àwọn yòókù yẹn gbẹ̀wò dání làwọn wọ̀nyẹn ya yà wá yà bẹ́ẹ̀. Ah, ah. ẹni tá mọ̀ pé ni na ń pe tó bá wá mọ́sálásí tó wá kírun ṣáàlì lérò èèyàn bẹ́ẹ̀ dànù kó la la Allah subhanahu wa ta'ala amra ó lè pé tó Allah subhanahu That's very important. Uh, the fact that she's is a gay, you know, doesn't make you stop him from coming to the masjid. Maybe he's coming to the masjid, maybe a source of salvation for him. That is it. You don't, you know, push a, re a rebel to further rebellion. No, you try to. You know, you talk communicate, you know, you try to let him see the grievous consequences of that indecency. That is what you do. Because if you are free from the punishment of Allah in this world because the society is not carrying out their responsibility, if that comes, how ah, are you how do you get escape from Allah subhanahu wa ta'ala in the day of Qiyamah? You know, these are the things. These, are how Muslims should reason. Ah, listen. àwọn ẹ̀ṣẹ̀ wà tọ́gọ́ ọ̀rọ̀ wa ti ṣe tọ́jẹ́ pé ètò kéré jù nu rẹ̀ ní pé ká gba ẹgba sídìí ẹgba alàlà kan mẹ́wàá ẹni tó ti sùn ní mẹ́bèbè sìnẹ́ pọ̀ tọ́jẹ́ pé ó yẹ kó jẹ gbani ẹgbẹ́ ọgọ́rin there are some tó jẹ́ pé he should no more be existing now because he has committed such an atrocity that Islamically it's death sentence for him. But because of the society we find ourselves, that is not carried out. It is a great opportunity for him or her to do tawbah, to repent to Allah subhanahu wa ta'ala before Allah subhanahu wa ta'ala calls him back, him or her back. Because whosoever does not repent before the call of Allah subhanahu wa ta'ala, فَإِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَجْعُونَ And who knows when Allah's call will come? Now, now wọ́n ní ǹjẹ́ èèyàn lè yan àwọn ìbáradà kan fún rẹ̀ tó bá ní ohun tó fi ń tọrọ lọ́wọ́ Ọlọ́run Ọba lápèjúwe kéèyàn bùkátà nǹkan lọ́dọ̀ Ọlọ́run kó ọ̀pọ̀ òkè kóhun gbààwẹ̀ ọjọ́ mẹ́ta léraléra three consecutive days láti fi tọrọ nǹkan yẹn lọ́wọ́ Ọlọ́run pé ṣé wọ́n permissible bẹ́ẹ̀. ìbáradà gbogbo ohun tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó bá fi lọ́lẹ̀ lèyàn ti fi bẹ́lọ̀ èyí tó lọ́lá jù nínú rẹ̀ ó ní iman ìgbàgbọ́ nínú ọba adé Allah subhanahu wa ta'ala ìmá ṣègbàgbọ́ láti tún tawhid èèyàn ṣe wọ́n ní try to make yourself sound in your tawhid it makes your supplication to Allah subhanahu wa ta'ala to be accepted fast. It's very important. Ìyẹn pàtàkì gan kéèyàn máa ṣọ́ gbogbo gbà. Lẹ́yìn eléyìí, àdúà kéèyàn máa bẹ ọba Allah subhanahu wa ta'ala. لأن asla fil في al الاستجابة. Allah, Allah Subhanahu Wa Taala ادعوني أستجب lakum because nǹkan ìpìlẹ̀ nínú gbogbo àdúrà ní pé ọlọ́run ọgbà kí ẹ̀ kún fàdúrà gan kí ẹ̀ mọ̀ ṣàdúrà gan àdúrà pín sí méjì ìbẹ́lọ́n ìsinlọ́n ìsinlọ́n àdúrà ni àdúrà wal ìbádà Allah subhanahu wa ta'ala sọ pé kul ma ya ba'u bikum lawla du'aikum ọlọ́run ọba ò tí ní nǹkan kan ṣe pẹ̀lú yín bí ẹ bá ṣe torí nǹkan méjì tawhid ìmúlọ́kan ṣoṣo yín àti ìmábẹ́ ìmásìn ntọ́ lè mú kéèyàn níyì níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala oníkéèyàn máa sìn nínú téèyàn fi sìn jù ó nírun pàápàá jùlọ kíyàwó lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé Allah subhanahu wa ta'ala comes down as it befits his sublimity and his majesty in the last third one third of the night ask Him. whosoever has supplication to make to Allah Allah is now ready to accept the supplication whosoever wants to come for his repentance Allah is ready to accept his or his repentance. Whosoever wants to ask for Allah's forgiveness, Allah subhanahu wa ta'ala is there to accept the forgiveness. Àwọn àsìkò yìí èèyàn máa ń ṣọ̀hún. Àdúrà àwọn mẹ́ta wa Allah òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé mustajab ẹni tó rìnrìn àjò òbí sọmọ kéèyàn kan lọ bá àwọn òbí ẹ̀ ẹ̀ ṣàdúrà fún mi tàbí kéèyàn ṣe àwọn nǹkan téèyàn ó fi rí àdúrà gbà látọ̀dọ̀ wọn. wàlmùsáfìr ẹni tó rìnrìn àjò dùá òbí sóbì àti àsọ́ìm ẹni tó ń gbàwẹ̀ kó má yàn mí èyí tó ti wà ńlẹ̀ náà ni kó mú ìmọ̀ àlà èyí tó mókè jù ń bẹ̀ gbà kan dá kan sí àdúrà Dáúdù sallallahu ala nabiyina wa alayhi tàbí àdúà tàbíjọ́ ithnain àti khamis na àwẹ̀ no àwẹ̀ ithnain tàbí àwẹ̀ gbàkandàkànsí tàbí ti ithnain àti khamis tàbí ti ayamul bid bí èèyàn bá ń ṣe ń gbàwẹ̀ sí kéèyàn máa wá kéèyàn máa mọ ìdí tí wọ́n fi ní ká gbààwẹ̀ kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé laysa sawm min al-akli wa shurb àwẹ̀ é ṣe pípa oúnjẹ àti mímu tí o fasting is not mere abstention from eating and drinking ìnàmà sawm min al-rafath wa. Fasting is abstention from vain talks and lewd practice. That is, fasting is coming closer to Allah in everything you do. The essence of fasting is to raise us to the peak of ubudiyah The peak of submission to Allah. What is that peak? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. To have that consciousness in you that Allah subhanahu wa ta'ala is watching you even if you are not seeing Him, He sees you. That is the essence. That is, it, you, it, you, it now makes you, makes you abstain from all what Allah subhanahu wa ta'ala doesn't want. When you are in that state, whatever you ask Allah subhanahu wa ta'ala, Allah grants it. So lessons of this ibadah must be imbibed. It's very important. Ẹ̀kọ́ àwẹ̀ agbọ́dọ̀ mọ̀. gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sàásán náà ṣe sọ. Ó ní kì í ṣe kóraró nídìí oúnjẹ àbí mímu. Ó nìkan ní àwẹ̀ o. Ntàǹpẹ̀ láwẹ̀ ó ní kóraró nídìí ìsọkúsọ àti ṣekúṣe èyí ò ní wípé ìjẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ wá ń gbogbo ìgbà pé ọba adẹ́dà wá o ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn so orí ń tàn so tí èèyàn bá ti súnmọ́ ọba adẹ́dà báyìí subhanahu wa ta'ala pẹ̀lú ìbáàdà rẹ̀ gbogbo ohun tó bá tọrọ lọ́wọ́ rẹ̀ Allah Subhana wa ta'ala ọgbà ó ti làálẹ̀ ní tó ti làálẹ̀ ti tó èèyàn lè gbà àwẹ̀ anytime tó bá fẹ́ gbà àwẹ̀ yàtọ̀ sí àwọn ọjọ́ tí ọba adé tí òjíṣẹ́ náà sáà sílám yà sọ tó ní ká mọ́ gbà àwẹ̀ ńbẹ̀ a lè dájọ́ jimá gbà ká gbà àwẹ̀ ọjọ́ jimá nìkan là a lè gbà àwẹ̀ ọjọ́ sabt àyàfi tọ́jọ́ ra yàn tá a bá fẹ́ gbà jumá a gbà khamis máa àlegbà kan dá sí àlegbàjọ ithnain àti khamis àlegbà ayamul bid jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá àti jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run gbogbo àwọn ètí ọba adẹ́dà ti làálẹ̀ nígbà míì ẹ̀dá kan rí wípé òun ti yòrò òun fẹ́ súnmọ́ bá dẹ́dà sí ó lè yẹ pé pẹ̀lú nàwáfí lóru àti gbígbàwẹ̀ èyí tó bá dẹ́dà ti làálẹ̀ ó ti tó fún wa. wọ́n ní ǹjẹ́ òǹdíwọ̀n kan wà fún àsìkò téèyàn lè kó aṣọ ẹ̀ yálà lọ́kùnrin àbí lóbìnrin sínú wọ́dróòbù mọ́ láì mo fi òkúbíyá èèyàn kan mention pé bíyá hadith wà bí nǹkankan lórí ẹ̀ because ó ní is there any maximum duration for one to keep his or her clothes in the house. See sí hadith yẹn inshallah next week i try láti yanjú rẹ̀ ẹ pé ṣé ìgbà but kéèyàn kàn máa gada jọ láì lò kìí ṣe ti islam fọwọ́ sí. wọ́n ní ǹjẹ́ ọkùnrin tí apá rẹ̀ ti gé tó ṣe wípé ike ni wọ́n gé síbẹ̀ ṣó lè jẹ́ imam àbí kò lè jẹ́ àti pé àwọn àléébù ara wo ni ó lè ó lè kọ díyàn láti jẹ imam. kò sí àléébù ara yẹn ni wípé àìlèka Quran dáadáa àìgbẹ́sìn yìí kò gbẹ́sìn yìí kò lè ka Quran kò lè gbẹ́sìn yìí ọdẹ ló ń fẹ́ jẹ máa òun náà fẹ́ jẹ ni ó kọ́ di ṣùgbọ́n ọfọ́ lójú lọ́wọ́ ó lẹ́sẹ̀ ọdẹ ha Quran tó yẹ pé tí máa ń ka Quran gbogbo yín bí ìgbà tó yẹ pé wọ́n ṣe ń sọ kalẹ̀ ni kò di lọ́wọ́ ìmáàmù jíjẹ. <laughs> nínú tíra wa malikiyo pé ẹni tó bá fọ́ lójú àbí tó gé lọ́wọ́ kankan báwọn wípé tá a bá rí ẹni tí ó pé ó wà afdal torí pé ipò imamship ipò àpọ́nlé ipò yìí ni ipò ẹ̀yẹ àní fẹ́ ẹni tí wọ́n tì síbẹ̀ táwọn kan tí inú wọn dọ̀tí tí wọ́n wà máa tẹnu àbùkù lò this is the main reason so that is why one of the conditions they put down in most of these our books ashima ashimawi iziya is that imam must be a freeborn. a good, decent, a complete person, not deformed in any form, such that some dubious and mischievous individual who want to make attack, either directly or indirectly, to that office of imamship in a way that may even, you know, bring down that office, you know, before the general the generality of the worshippers, you know, should be avoided. All those shortcomings should be avoided, so that when He commands, everybody will have no excuse, you know, from obeying Him. That is the real essence. It is not that it is forbidden. Uh, uh Ibn Umar Maktoum was blind, radiallahu anhu. Uh, he did not only make adhan, he used to lead salah during the time of the Prophet sallallahu If there is any reason to stop any person who is blind but who is competent to be imam, you know, from doing that, I don't know anybody in this age uh, who is as sound in thinking, in action, and in speech like our father, mentor, and teacher, Sheikh Abdul Aziz bin Abdullah bin Baz. He was blind, but uh, he used to be an imam. So definitely, uh, <laughs> so that deformity doesn't stop you from being an imam. Yes, most especially in a society of sound people who are sound, who are decent people. Now, that is not a deformity. Hmm. Now, wọ́n ní báwo ni a ṣe lè ṣe istikhara àti pé àsìkò wo gan ṣe àárọ̀ ni ọ̀sán ni òru ni. anytime a needs the anytime you are in a need to do istikhara you are permitted to do it. Because what the Prophet ﷺ said is, إِذَا هَمَّ أَحْدُكُمْ When any one of you, you know, you have that need or desire on an issue that you should do istikhara. Istikhara is any time there is need for the need for it arises. Whether small things or big things, whether important, it is not uh, done to have a choice whether <laughs> anything you want to do as a Muslim. Do istikhara first. Istikhara is not uh, maybe after you have done the istikhara, you are now expecting to sleep or to see sign of uh, blackness or whiteness. This is Bakia to Jahiliyyah. You know, people are used to uh, fortune telling and all that. It is the hangover of this kufru behavior that makes people think that when you do istikhara, you have to see a sign. No, there is no any text of the Prophet that says that you have to see a sign. And there is no text that says that after doing istikhara, when your mind is now settled for one thing, then you go for it. No. When you do istikhara on any issue, go on to do that thing. If it happens the way you don't like, you should be pleased with the decision of Allah. That is the best for you. You may detest a thing, and Allah subhanahu wa ta'ala bless us the design, the reason why He had designed such for you. And you may love a thing, and definitely that may not be good for you. So, this is the proper frame of mind. What should be the frame of mind of a Muslim on istikhara? Gbogbo nǹkan tí Mùsùlùmí bá fẹ́ ṣe, ó kéré ni o, ó tóbi ni o, àìlọ́ọ̀lẹ́ yẹ̀mí wò, ẹ bá yẹ̀ wò bọ́yá kò sí amukun mẹ́kọ̀ọ́ òpònú tó ẹni tó lọ síwájú ẹni tó ń gan náà mọ bọ́rọ̀ ara rẹ̀ ó sì já sí tó wá ní kí wọ́n máa bóun wò ó kèé tún wá ṣe yùn nìkan ẹni tó wá lọ sọ́dọ̀ rẹ̀ bóyá àwọn ọ̀rá tó ìfúngbà wọn kékeré yẹpẹ̀ yóò àmọ́ fi yẹpẹ̀ ṣeré yóò àmọ́ sọ pé òun rí nǹkan tẹ́nìkan rẹ̀ òbòpónú ni Islam ẹ̀sìn iyì àpọ́nlé àtẹ̀yẹ ni ẹ̀sìn orí pípé kò fẹ́ kí a ara wa fún ẹ̀dá kankan àyàfi ta ni Allah subhanahu wa ta'ala ọba adẹ́dà so dọ̀rọ̀fàtọ́lì wal matlub ẹni tó ń lè bá ọ̀lẹ́ ni ìwọ gan tó ń lè bá yẹn ọ̀lẹ́ ni ọba tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tán wọ́n fi ká lọ sábà bó o láàdẹ̀ sí sábà òjíṣẹ́ náà sọlá sọlá ní gbogbo ń tá a bá fẹ́ ṣe ká ṣàlùwàlá anytime anytime tó bá yẹ pé á nǹkan ìjẹyọ ní ìsìn mo fẹ́ ṣe lè ṣàlùwàlá mo náà fúnra ara ká méjì wá tó bá ti sálámà Allahumma inni astaghfiruka bi ilmik wọ́n náà ọba mọ̀ ń wá kí ọba yàn nínú màá rẹ̀ wastaqdiruka bi qudratik mọ̀ ń wá ìpè bùbù rẹ nínú kúdúrà rẹ ọ̀sálùkè min fadlikal azim mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ nínú kẹ́ rẹ tó burẹ́kẹ̀ fa innaka ta'lam wala a'lam torí ìwọ ló nímọ̀ èmi ò nímọ̀ wa taqtir wala aqtir ìwọ ló ń pè bùbù èmi ò rí èmi ò rí pè bùbù. wa anta ghuyub ntọ́pamọ́ ntí mo fẹ́ dáwọ́lé ìpìlẹ̀ rẹ̀ àárín rẹ̀ àtúbọ̀tán rẹ̀ kò sí mi ìmá gbogbo ìwọ kedere lọ́hàn sí ọ ó ṣókùnkùn sí mi ọ̀hàn kedere sí ẹ. in kunta ta'lam anna hadha al-amra khayrun li fi dini wa dunyaya wa aqibati amri ajili amri wa ajili faqdurhu li. n tí mo fẹ́ dáwọ́lé tí ó bá dáa fún mi ní tòsí nígbà ọ̀báyá láwọ àtúbọ̀tán mi pé búburú rẹ̀ fún mi nǹkan lè má dùn bọ̀tí tó dáa fún ọ̀nà nǹkan dẹ̀ lè dùn kọjá pé lójú tiẹ̀ o lè máa wò yí pé kódà Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa pé fẹ́yìn náà ó ti sọ mẹ́ẹ̀ pé innaka taqdiru wala aqdir tọ́ba á jẹ́ pé aburú ni tọ́ba á jẹ́ pé dáadáa ni fi rọ̀ mí lọ́rùn láti ṣe tí ò bá dáa yàmí yà yàwó náà yàmí wá pé bùbù dáadáa fún mi níbi tí gbogbo ibikíbi tó bá wà wá jẹ́ ń lè yọ́nú sí so tá a ti ṣe tán fine ká lọ ṣe ń tá a bá ṣe ni tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ń gbogbo gbà lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe ó kéré ni o ó tóbi ni o gbogbo ohun tó bá fẹ́ ṣe kì í ṣe ní téèyàn kọ̀ọ̀kan di ìdí sínú àwọn kan ní ó ń ṣe lẹ́ẹ̀meje four positive three negative tí wọ́n <laughs> níbo ló ti ní rí ti negative yẹn níbi ló ti rí positive ọ̀làlà gbogbo eléyìí bọ́kẹ́tù jàìlíà náà ni awoku wèrè àìmọ̀kan ìmọ̀ lọ yẹ̀mí wòun náà ní ìjẹun nínú ọpọlọ. wọ́n ní tí ẹni tí ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ gbégbèsè but ìgbésẹ̀ yẹn ó ṣeéṣe kó affect èèyàn either directly or indirectly. bẹ́ẹ̀ni ṣé èèyàn lè ṣe istikhara lórí àfẹ́ yẹn. ìwọ kí. bẹ́ẹ̀ni òun kọ́ ló fẹ́ gbégbèsè yẹn but ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ gbégbèsè kán pé àfa ló fẹ́ gbégbèsè yẹn sí but nǹkan yẹn tó bá ṣe whether positive or negative ó máa ní effect lórí èmi. àdìsí yẹn ọba wí. ọfẹ ó ń bẹ̀rù pé tí wọ́n fẹ́ ṣe ṣé yọ tábà àbí òní tábà ìyàwó kejì kan ìyàwó kejì kan ọkọ ni ọlẹjọ nna ọlẹjọ nna ọlẹjọ nna ah, ọlẹjọ nna duwa ni wọn máa ṣe asúnmọ́nàlá àwọn ọmọlọ́kẹ́ asúnmọ́nàlá àwọn ọmọ sí náà torí ó wọ́n fẹ́ má sí ti kò sí gbèsè yọ̀dà kọ̀dà o tó ní obìnrin lára tó fẹ́ pèsè àwòlé. wọ́n ní alima mutamasika obìnrin ní ti gbogbo. <laughs> tí gbogbo wa ń yìn tó dẹ̀ pé wàláì ó ní àwọn ìkìsọ́láta hamida <laughs> àfa rẹ̀ náà masha allah àfa ńlá ni ó sọ fọ́kọ rẹ̀ pé kò sí aburú tó ṣe fún mi láyé tí ìdẹ̀ lè forí jìn ọ́ táàfì lè bọ́ lọ́wọ́ ọba la níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámọ̀ ìyàwó kejì tó sè ọ sọ kò pamọ́ ọkọ ọ wá pé àbọ̀ ọ̀gbọ́ mo ní tọ́ba sọ ń tọ́ ya pa sí yẹn àjẹ́ pé kì í sí yẹn mọ̀ èèyàn ni mo ní jazakillah khair mo ní bó ṣe yẹ ká rí náà nù bàtà ka Bukhari tá a rí báwọn ìyá wa ń ṣe ń jowú lẹ́ẹ̀dẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìyá wa lẹ́yìn náà ó kú sẹ́yìn wọn ni ó dà mo yọ̀ǹda nítorí ọba ẹlẹ́dàá mi Allahu akbar ábà wà. débi pé lárúbáwá tí wọ́n ń pe orogún ni dọ́rọ̀. ìnira you know just like saying affliction I've been afflicted that is the way women, uh, Arabs sees it Aff affliction I've been afflicted <laughs> you know that is you know I used to be in at peace now there is now something like calamity befalling me subhanallah so but you know you have to be very cautious you don't know how they feel and you can't know you see, <laughs> when they are in that state, you have to just manage and tolerate them. You don't had, you know, you don't had to it by now being harsh. You know, you have just to take it the way the Prophet ﷺ used to take it. You know, the Prophet ﷺ is the best example on the management of these affairs. You know, you should be ready to give. Don't even expect any goodness from your wife. If she does something which is fantastically good, you should be surprised. And you should, you know, overwhelm her with praises. Ah, <laughs> you did this. Allahu Akbar. Jazakumullah khair. You know, you do that repeatedly. Jazakumullah. Is it more than this? Ah. <laughs> Jazakumullah khair. <laughs> you know, <laughs> that kind of thing. You know, but you know, to now feel that you want to claim a right when a woman is trying to behave in a way rebellious when it comes to, you know, the issue of the other wife. You are not helping matters. In as long as that woman is notice a senseless woman. The reason why we use this word. A case was brought to us last month of a sister in niqab because our, our husband married another wife. She went and do zina with a neighbor. Wallahi. When she was sat down, she said, I want him to feel the way I feel. You know, this one is a senseless one. She's only using niqab. There is nothing upstairs. Yes. You don't fight people with fasha. That is very serious. It's a very serious one. You know? So, and uh, the, there is pregnancy out of that illicit. Uh -huh the husband now said, What should I do? In fact, they've sent her to uh, her parents, and uh, you know, the husband said, What's the situation as well? And what I do, little Firash, you know, is your is your child, is your child, the determination of other affairs is when we get to Allah subhanahu wa ta'ala. Ọmọ rẹ̀ ni, torí ẹni tó ní bẹ́ẹ̀dì aláṣẹdànù lẹni tó súnmọ́yàwó níyàwó yóò jẹ́ yóò jẹ́ gbagbo ajọ́ gbẹ̀ndà kíámù ọlọ́wọ́n pa gbogbo ẹ̀pọ̀ fún definitely tán fún lọ́mọ tán fún níyàwó so aláṣẹdànù nu yóò jẹ́ ẹ̀rí burúkú fún ní gbangba ajọ́ gbẹ̀ndà kíámù so kọ́lọ́wọ́n yà wáyà orí burúkú sí náà.